ẹ káàárọ̀ gbogbo ọmọ Yorùbá ní tilé toko. Eh, normally náà mi ò ń jáde léra wọn báyẹn. Mi ò ń jáde léra wọn but hmm, láti òru èní lọ́dọ̀ wa ń bí yìí náà ti pè mí pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ ní Ọ̀wọ̀ Ondo State. Hmm, nǹkan tí mo fẹ́ ṣàpàkíyèsí gbogbo ọmọ Yorùbá ni pé mo ti ṣe, mo ṣe fídíò kan lánàá mo ti ní kí má sùn. Ṣé rí ara tá ń sọ pé àwọn ọba wa àwọn gọ́vnà wa àwọn politician wọ́n ti tà wá ṣèríṣẹ́ tó ń dánwò nílẹ̀ Yorùbá tó ti ń dánwò nílẹ̀ north nìyẹn tó fi colonize pressure pé wọ́n máa kó fíà sí àwọn èèyàn lọ́kàn ẹ̀rí pé àwọn èèyàn máa sálábùlé àwọn èèyàn máa fìlú lẹ̀ àwọn máa take over òun system àwọn Fúlàní yẹn nìyẹn bọ́n ìgbà lọ́wọ́ àwọn Haúsá nìyẹn òun dẹ̀ lóyún àwọn òpònú ọba wa tó náà fọba jẹ Sẹ́ríkì tó fi ń jẹ́ kínní àwọn olórí burúkú èèyàn tó náà fi wọ́n joyè nílẹ̀ Yorùbá wàhálà ọ̀hún ọ̀hún tó ń kó wa sí láàrin yìí because àwọn tí wọ́n ti get gbogbo loop loop holes wa information details ó wà lọ́wọ́ wọn completely through àwọn ọba wa àtàwọn politicians wa yìí ó ní nǹkan tó ṣẹlẹ̀ yẹn so gómìnà ìpínlẹ̀ Yorùbá ẹ má wàá sùn ẹ má wàá sùn ó lè ti di confrontation lè lè so àánú náà gbọ́dọ̀ confront a gbọ́dọ̀ stand ni orí ilẹ̀ wa la wà a stand ni sẹ́ẹ̀ nílẹ̀ yorùbá ẹni tó bá sọ pé òun ò gbọ́ lẹ́sìn tó bá kú okùnkùn sára ni ẹgbà bí okùnkùn sára ni ẹni tó bá lóun ò gbọ́n sìn okùnkùn sára ni ẹgbà mi sọ fún okùnkùn sára ni bẹ́ẹ̀ lọ sí ṣọ́ọ̀ṣì náà ẹ̀yin náà gbọ́ padà ní ọmọ yẹn pa wá bí ẹran bẹ́ẹ̀ yẹn aláwọn ilé yóò ṣe bá gbé àwọn ilé ẹranko làwọn ilé àwọn ilé yóò ṣe èèyàn kíyàn pa ẹran kọ́yàn pa èèyàn bí ẹran kó pààyàn bí ẹran tí ẹ̀mí èèyàn ò jọ wọ́n lójú ẹ̀ wá ní àwọn lẹ́yìn lè ń sin ọlọ́run ẹ̀yin mùsùlùmí wa ó ń bọ̀ wá kàn yín wọ́n ń ṣe pé ẹ̀yin mọ́ṣáláṣí káwọn máa dìbò wà láwọ́ ìmọ̀ akàn yín wọ́n máa dé mọ́ṣáláṣí kan máa tẹ òsì gboyin lójú ó dàbí kò tí ì yé yín ni ẹ̀yin òpònú aláyírádà tẹ́ máa máa kọ́ ẹ̀sìn ṣọ́rọ̀ ẹ̀sìn kan lè ń sìn ṣọ́rọ̀ ẹ̀sìn kan lè ń sìn wọ́n gbalẹ̀ yín lọ wọ́n pààrọ̀ yín wọ́n fẹ́ sọ yín dahoro mission titun àwọn sọ ẹ̀yin ò ní mission àfi kẹkàn kówó jẹ kẹbóbìnrin sùn kẹ máa lọ bá wọn lóllywood kẹ máa jí ó kà kẹkó jẹ ẹ̀yin nìkan olówó kan láàrin òtòṣì one million níyìn inú yín dẹ̀ máa ń dùn lórí nǹkan báyẹn ara ń tà ń sọ nìyẹn pé yorùbá ẹ jí ẹ má sùn àní ẹ dìde ntẹ báyìí náà ẹ dira ẹ má fira lẹ bẹ́ẹ̀ fúlàní àwa sọ nípa ọlọ́run ló rìn ilẹ̀ yorùbá mi ní sọ jù bẹ́ẹ̀ lọ ọlọ́run ló rìn kò ṣe yàn ntí ò yẹ yín nìyẹn ntẹ dánwò ní nọ́ọ̀tì yẹn tẹfẹ́ wá dánwò nílẹ̀ yorùbá yẹn ilé ìyá buyin lọ àti jàrí o tẹ bá rántí o àti jàjà yẹn rí owó lè rẹ̀ máa buyin lọ́wọ́ ilé yìí ó máa buyin lọ́wọ́ kò tí ì yá ni ó máa buyin lọ́wọ́ ilé ìtẹ dánwò yìí ó máa buyin lọ́wọ́ yorùbá dìde tán ẹ mọ̀ pé yorùbá ni yorùbá máa jẹ́ láíláí yorùbá ni yorùbá ń jẹ́ gbogbo ẹ̀yin gọ́vnà ẹ̀yin ọba lórí ọba àdánù lórí burúkú ṣìkan Tinubu àtọwọ́ tá láyé máa bàjẹ́ ní gbogbo yín ẹ̀yin olówó ilẹ̀ Yorùbá tí ẹ̀rín ṣoríire bọ́ yẹn palẹ̀ ọmọ Yorùbá ẹ̀ tó bá ti jẹ́ náà ti ń sẹ ẹ̀ ti lọ sáré lọ gbówó fún wọn bọ́jà kan jóná ẹ̀ ti lọ gbówó fún wọn bó ṣe kinní kan ló ṣẹlẹ̀ nínú ẹ̀ ti lọ máa kàn sóòlù wọn bọ̀ tó bá jẹ́ ìrántí yẹn ní kò sọ ayé yìí ò ní da gbogbo yín àtẹ̀yìn ọba àtẹ̀yìn ìjòyè àtẹ̀yìn olóṣèlú àtẹ̀yìn businessman lẹ́lẹ̀ Yorùbá gan gbogbo ẹ̀yin businessman lẹ́lẹ̀ Yorùbá tẹ́ ẹ̀jọ́ Yorùbá rẹ̀ sí ń sẹ̀ kí Yorùbá lè dá dúró gbogbo ayé máa bàjẹ́ ni tẹ́ ń jẹ́ kó máa pààrọ̀ yorùbá nílẹ̀ yorùbá tó pé ilẹ̀ yorùbá náà lẹ ti rí gbogbo owó tẹ́ ní ẹ̀yìn olè tó pé jìbìtì owó tó yẹ kí gbogbo ọmọ yorùbá pé ní gbogbo yín kó sápò tẹ́ ń sọ pé ara yín pé mílíọ̀nù tẹ́ ń pera yín bílíọ̀nù ẹ̀yìn olóṣù lórí burúkú òṣì ẹ̀yìn olè tẹ́ pé kọ́ńtrátì fúnra yín ni yorùbá wa nídìí ìrànlọ́wọ́ ń sìn á nídìí yín o màá sòtọ́ fún yín mo fọ́lọ́n tí mo sọ̀rọ̀ yorùbá ò nídìí yín kò sọ́lọ́run ló ń jà lọ ẹ̀yìn kẹ vẹ́sà ṣeré kan but òṣì tẹ́kọ̀ máa ń ṣe tẹ́ máa máa suppress àwọn ọmọ àwọn ọmọ Yorùbá yẹn ní èmi fẹ́ kó stop because tó bá yá o kò ní ilé aago kan náà ní gba gbogbo wa pọ̀ aago kan náà kò ní gba gbogbo wa pọ̀ tẹ̀wá bá ṣe orí burúkú ẹ kúrò ń bẹ̀ ẹ má dá sí ànílẹ̀ Yorùbá a máa gbà á àti gbà Fúlàní ò lè gbalẹ̀ a máa jagun àjàyè ìran yín gbogbo yín a máa wá yín tì tàbá gbalẹ̀ Yorùbá àní àfẹ́ ríran yín mọ́lẹ̀ Yorùbá ẹ̀yin olórí burúkú à àgbàyàbàbò òfò gbogbo yín kóra yọ tẹ́ ẹ̀ ní vision ẹ̀ e, ní vision ẹ̀ e ní mission wọ́n palẹ̀ yorùbá àtàyìn wèrè gbogbo ní tẹ́kọ̀rọ̀ jà fẹ́nifẹ́re politics làwọn ń sọ kiri ẹ ẹ Tinubu ó dà wá dé ẹ jẹ kìnìún ṣé ìran bá yín sọ ṣé ìran bá yín sọ bàbá kan tó ṣòro tó ní ẹ kìnìún kan àfẹ́nifẹ́re ṣé ìran bá yín sọ ń sìn ṣé politics ló kàn sìn ẹ ó dà wá ni ṣé ìran bá yín sọ àná ogun ti dé èyí sọ pé ẹ ń pọ́lítì rẹ̀ ń sọ àbára yín dà sọ́njáde ẹ kó sí yín lọ gbogbo ẹ̀ náà owó náà ló bá dé gbogbo yín gbogbo yín tẹ bóra kalẹ̀ àwọn àgbàlagbà tó ń bóra gbogbo yín ẹ̀yin oyún ní yamayama yín ẹ kó sí lọ ṣáwọn olórí burúkú yìí ẹ̀yin ọmọ Yorùbá àtàtà ẹ dìde ẹ dìde ẹ dìde ẹ má gbọ́kànlé gbogbo àwọn pọlitíṣàn àwọn gọ́vnà àwọn náà ń ba ayé wa jẹ́ àwọn náà ń kógun jà wá àwọn náà ń kógun jà wá ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ lọ́wọ́ yẹn ẹ mọ̀ nǹkan tó ń ṣe nígbà tó ń pa wọn kọ́ àwọn àmì síta so ẹni Yorùbá tó ń bá bá ọ̀bẹ kékeré lọ́wọ́ ẹ̀ wọn ara yẹ mú wọn lọ tí wọ́n lé òní géèmù táwọn táwọn bàbá tẹ́pọ̀n bàbá wọn ní vision wọn láì díà àtàwọn ọbọ̀ òṣìṣẹ́ alátẹnujẹ ayé yìí máa bàjẹ́ gbogbo ní kọ̀ọ̀kan ni bọ́n ṣe pa àwọn ọmọ yìí tán ṣe bọ́n ṣe máa másákà ìran yín náà nìyí bọ́n ṣe máa másákà ìran yín lójú yín tẹ̀mọ́ náà másákà ìran yín because àwọn èèyàn ló bí àwọn tán pa ní ní ọ̀wọ̀lé nínú church ẹ̀yin muslim ẹ ṣọ́ra yín ẹ̀yin muslim yẹ yorùbá <laughs> ẹ ṣọ́ra yín ẹ má darapọ̀ ẹ má bá wọn jẹ́ ìjọ́bọ̀ jẹ́ wúrà ẹ má ń pòwó yẹn o má bá wọn jẹ́ o àwọn muslim ti ti wọn ṣe rádaràda yẹn o ẹ má bá wọn jẹ́ o ẹ pawó pọ̀ pẹ̀lú kristẹni pẹ̀lú àwọn oníṣẹ̀ṣe ẹ̀dìrà yín lóṣooṣù ọ̀wọ̀ kẹdìrà yín mú ìjà ti dé ẹ̀ lè yẹ bọ́n ṣe ń ṣe nínú bọ́n yẹn máa ṣe lọ ní kọ̀ọ̀kọ̀ ṣé ṣọ́ọ̀ṣì léjì wọ́n yìí ń bọ̀ wá mọ́ṣáláṣí tó bá wọ́n ń bọ̀ wá sínú shrine gan gbogbo shrine babaláwo tẹ ẹ̀yin ní babaláwo rọ̀ yẹn ẹ jẹ́ owó òótọ́ lọ tó máa kọ́ máa kó aṣọ funfun náà máa parọ́ fáwọn ìmáṣẹ́ pé kinní kan kinní kan ẹ kó ṣí lẹ́kẹ́ lọ́múra gbogbo yẹn kó ṣí lẹ́ lọ́múra ogun ti wọ̀lú ẹ̀ á dúró síbẹ̀ máa pàtàn pàtàn wèrè kan tọ́jọ́ wèrè kan ẹ kó ṣe gbogbo yẹn kó lẹ́kẹ́ lọ́múra Ògún ti wọ̀lú àwọn bàbá ìtẹ́ ẹ má gbọ́kànlá bàbá yẹn ọbọ ìfẹ́ ìdá gbogbo wọn nù ẹ lọ ẹ wo àwọn Fúlàní wọn gbọ́n wọn ti lo àwọn ọba wa against wa ẹ jẹ́ n sọ wọn ti lo àwọn ọba wa àwọn politician wọn ti lo against wa ṣé nígbà tó ṣẹlẹ̀ wọn wọn Kwame síta wọn sáré block ojú ọ̀nà ẹni kí ló fà kọ́ máa Yorùbá kọ́ máa lè retaliate tàbí kọ́ máa lè ṣe nǹkan ni sọ yẹn tó bá bá blade lọ́wọ́ bá ń lo ẹ̀wọ̀n ni ẹ̀wọ̀n style ẹ má gọ̀rọ̀ àìmì fẹ́ sọ̀rọ̀ jù lọ ń ṣe nìyẹn system tó ń lò fún yín nìyẹn system tó ń dẹ̀ ń lò yẹn wọn làwọn bá yẹn làwọn pọlẹ́pọ̀ yẹn kàn bọ́ yẹn gbé sí wọn létí nìyẹn tó bá ti ṣẹlẹ̀ tó ẹ kó àwọn àmì síta ẹ ìsáàchì nǹkan nǹkan wọn máa dẹ́rù báyìí so they were gonna create fear on you ọ̀nà ń sọ fún yín yẹn then ìkejì ṣẹ́rí ibi táwọn fúlàní yìí lọ everything is well planned nítorí pé mo sọ pé àwọn bàbá ti wà ní nílà ká àwọn bàbá àgbàlagbà ta ní gbogbo wọn Ọbásanjọ́ gbogbo abáyọ̀ tí ẹ̀rí na afọ́jú afọ́jú gbẹ́kùn ní gbogbo wọn pátá àtọ̀nà Adébánjọ gbogbo wọn àwọn Afẹ́nifẹ́re kankọ̀sì àtàwọn dàrẹ́kítọ́ràtì gbogbo wọn afọ́nufọ́ gbé gbogbo wọn láyé dáadáa àti OPC OPC wọn náà tó ń jẹnu ẹ̀ tó ń jù àtọ́ ń jẹnu Fúlàní gbogbo wọn kọ́ OPC póríṣiríṣi o ẹ̀kí o but àwọn OPC Gani Gani Adam traitor ni wọn yes gbogbo ẹni mo fi sọ. So. OPC póríṣiríṣi OPC Gani Adams traitor ni wọ́n gbogbo wọn under Afẹ́nifẹ́re tó ń tà wá fún Fúlàní ni wọ́n àwọn tó ń ní vision tó ń ní mission ni wọ́n gbogbo mi yóò bá dìde ẹ múra ẹ̀yin àgbààgbà ẹ̀yin tẹjẹ olódodo tẹ ní kinní lọ́wọ́ ẹ fi láwọn ọmọ lọ́wọ́ ẹ pín fún wọn ẹ pín fún wọn tẹ bá rò pé lè dá nìkan ṣe ẹ lè dá lò fún ara yín nìkan ẹ pín fáwọn èèyàn ládùúgbò yín kí gbogbo àdúgbò kẹ dúró tìkanra tìkanra ẹ pín kínní fún wọn ẹ jẹ́ kán dúró ọmọ ẹ wọnú ṣọ́ọ̀ṣì tẹ bá ti lọ ṣọ́ọ̀ṣì ẹ dira ẹ gbé gbogbo ẹ gbé kọ́rùn ẹ bá lọ ṣọ́ọ̀ṣì ẹ gbé gbogbo ẹ dira ẹ kàn kúkú sàrà ni ẹ gbà mí sọ fún tẹ bá dira àwọn eléyìí ò rán yàn àwọn ẹranko làwọn eléyìí àwọn fúlàní ẹranko ni wọn wọ́n ti submission wọn ilé máa múra ẹ̀kọ́ ń tó jẹ́ káwọn obìnrin bàbá àtàwọn olè gọ́vùnà àwọn ọba òfò yìí kó máa dà wá láà kó máa tẹ̀ tó kàn ń fà wá sẹ́yìn ni. ẹ̀rọ àwọn ọba yín ọba mélòó ló sọ̀rọ̀ ẹ̀rí gbogbo máa dákẹ́ ní fẹ́m gbogbo àwọn ọba yín àwọn gọ́vùnà máa dákẹ́ ẹ̀kọ́ máa ní ẹ̀ this thing is this ọ̀tàn lẹ́yìn ní sọ̀rọ̀ bẹ̀ ló mọ ẹ̀rọ àwọn ọba yín tó ń kàn kóra wọn jọ inú ẹ̀ náà ọba yẹn ẹ̀yin ọba tẹ máa ń kóra yín lọ sọ́dọ̀ Esther tẹ máa fọwọ́ séjìká ẹnìkan tẹ máa tọrọ owó nínú ṣọ́ọ̀ṣì ọba onírìṣà bóyá ṣe mo fídíò ẹ̀ kan tó gbọ́wọ́ lẹ́nìkan ẹni náà wá gbégbá owó dání wọ́n ju owó sínú ẹ̀fẹ́ ọba ọba odidi ọ̀ní ìfẹ́ ń tọrọ owó nínú ṣọ́ọ̀ṣì tó tún wá lọ gbóhùn tó ń lọ gbé fún Esther ẹ̀ ṣé ọba làwọn yẹn ṣá ṣé ọba làwọn yẹn ṣì ọ ó máa ṣe fúnlẹ̀ Yorùbá o lórí burúkú Tinubu ló kó wá sí gbogbo yọ́yọ́ yìí lórí burúkú olóṣì aláyé bàjẹ́ ayé tẹ̀ ti bàjẹ́ náà bí wọ́n ti wọlé sẹ́lá bó ṣe wà òwòbó ìwà ó ti lọ you are a gunner Tinubu you are a gunner lọ́dọ̀ Fulani. you are a gunner gbogbo yín ti lọ ẹ ní connection gan mọ ẹ ní connection because woman abroad náà ti block yín ẹ ní connection ẹ wúlò fún wa so you just useless owó ẹ̀gán dàbí dàbí toilet roll náà nídìí ẹ̀ owó wa náà ló kúkú kó owó wa ni o má sọ pé Tinubu ò lówó lọ́wọ́ owó wa ni owó lẹ́ran Yorùbá ló ná ó jí ni owó ìran Yorùbá ló dáná it's a pity ah Sherry, do tó ṣẹlẹ̀ lọ́wọ́ yẹn hmm, ẹ̀yin ọmọ Yorùbá ẹ dìde mi fẹ́ sọ mi fídíò eléyìí mi fẹ́ sọ̀rọ̀ jù mo kàn máa sọ pé ẹ dìde ẹ dìde it's enough is enough is enough ẹ dìde ẹ jẹ́ hmm, eléyìí tá à ń sùn enough is enough ẹ jẹ́ ká dìde ẹ̀yin ọmọ Yorùbá ẹ enough is enough ẹ enough is enough mo kàn ṣe wá ṣe fídíò ó kàn mi lára ló jẹ́ jáde dẹ̀ mo ti gba kọ́ọ̀lù lóríṣiríṣi mọ́ra bọ̀ ọmọ Yorùbá ẹ má sùn hmm, ẹ má sùn ẹ má sùn ọlọ́run wà lẹ́yìn yín ẹ má jẹ́ káwọn ọba yẹn kó rẹ̀wẹ̀sì fún yín wọ́n á kó àwọn àmì síta géèmù tó máa play nìyẹn tó máa ti táwọn bá dé yẹn bá ti ṣe kàn tí ò dé wọ́n á kó àmì síta ẹ̀yin ò ní lè jáde wọ́n máa fi àmì block yín but àbọ̀ ọ̀rọ̀ là ń sọ fún ọmọlúàbí tó bá dénú àdòdìdì ẹ̀yin ọmọ Yorùbá ìjìdẹ́ jẹ́ má sùn ogun ti wọ̀lú wọ́n yìí pa gbogbo náà ti ràn nìyẹn wọ́n yìí pa gbogbo náà táwọn ìjọba àná tún ń tà wá àwọn ọbọ òfò ayé yìí máa bàjẹ́ ní gbogbo ẹni kúre pẹ̀lú adé òfò adé àdánù tí gbogbo ń gbé sórí ẹ̀yin olóòṣì ẹ̀yin adé ṣáńṣáń tẹ̀ ń rù kiri àfẹ́mi àfẹ́mi ẹnìkan náà ló pa gbogbo yín kú ìyẹn láyé bàjẹ́ wá gba ìyàbá bó òfò tán rí nà tán rí vision gbogbo náà tó ti wà ń bẹ over sixty years wọn rí vision wọn nínà wọn ní mission wọn ní foresight IQ wọn work òṣìṣẹ́ dáadáa wọn plan ahead fún raise wọn òbí fúlàní bóyá ń plan ẹ̀ raise wọn bóyá ń gbalẹ̀ fún raise wọn gba gbogbo north fún raise wọn ẹwà náà ti plan ẹ̀ tipẹ́tipẹ́ wọ́n gba gbogbo ẹ̀ ní sọ́ńtò wọn fẹ́ gba south wọ́n dẹ̀ tún plan wọ́n dẹ̀ tún tó lọ àwọn akagbádó òfò kiri wọ́n máa jójó ẹlẹ́yà kiri pẹ̀lú àwọn Nollywood ní pati kiri àwọn olóòṣì àwọn táyé wọn máa bá ẹ̀ ní kúrè gbogbo yín fídíò mo fẹ́ hẹ̀ǹdẹ̀ ibi kan rí pé ó yẹ kí n sọ ọkàn lórí ọ̀wọ̀ ẹ̀ pé well àwọn tó sóòtán ti lọ kọ́lọ̀ foríjì wọn ó tún kọyìn ó tún jẹ́ kẹ́ ó tún máa jẹ́ kẹ́ ọmọ yorùbá kẹ́ dìde ní ẹgbà bóyá ṣẹlẹ̀ àmọ́ ẹ̀pọ̀ ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ní nǹkan tó máa wé kẹ́ ń tẹ̀ ń sùn tẹ́lẹ̀ ẹ̀ jí ń sìn ẹ̀yìn tí wọ́n tó wọlé sí lára tán ẹ̀yìn tẹ̀ ń sùn tẹ́lẹ̀ ẹ̀ jí ń sìn ó yẹ kẹ́ náà jí ó ti yẹ kó ti yé yín bó ṣe ń lọ ṣe máa sùn gbogbo ẹ̀ máa káwọ́rọ̀ bíi kíní ni pé kán máa pa yín lọ ẹ̀ máa káwọ́rọ̀ ṣẹ́ ya wèrè ni ẹ̀ dìde jẹ́ máa jẹ́ máa sùn jọ. máa yẹn ní fídíò bíbá ó dà wọ́ kọ́ náà jí wa rẹ̀.